Ògbójú Ọmọ Sinimá yìí jẹ́ sinimá tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde, ṣùgbọ́n kí á tó mú ẹnu ba apá kejì sinimá yìí, ẹ jẹ́ kí á sọ̀rọ̀ ráńpẹ́ lórí apá kìíní. Sinimá Ògbójú Ọmọ yìí jẹ́ sinimá àgbéléwò eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí àwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Lára wọn la ti rí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, Ọláyínká Solomon Ògúnmúṣin, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́, Àbẹ̀bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá yìí ni a ti rí àwọn ẹgbẹ́ olè méjì kan tí obìnrin sì jẹ́ olùdarí ẹgbẹ́ kan, bákan náà ọkùnrin ni olùdarí ẹgbẹ́ kejì. Ibrahim Tele tí orúkọ rẹ̀ ń jẹ́ Lomba nínú sinimá yìí ni ó darí ẹgbẹ́ àkọ́kọ́, tí Ọláyínká Solomon Ògúnmúṣin tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Iron Lady darí ẹgbẹ́ kejì. Ṣùgbọ́n láàárín ẹgbẹ́ àwọn Iron Lady ni a ti rí ọmọdébìnrin kan tí a mọ̀ sí Àbẹ̀bí tí orúkọ rẹ̀ ń jẹ́ akọni nínú sinimá yìí a rí wípé gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ lọ jalè ọmọdébìnrin tí a mọ̀ sí akọni ni ó máa ń ṣíwájú lábala kejì sinimá yìí ni a ti rí àwọn ẹgbẹ́ olè kejì tí a mọ̀ sí àwọn ẹgbẹ́ lumba tí wọ́n ti lọ jalè tí àwọn ẹgbẹ́ iron lady sì wà bá wọn níbẹ̀ tí wọ́n sì gbé owó lọ eléyìí ló fa ìjà láàrin ẹgbẹ́ iron lady àti ẹgbẹ́ lumba ṣùgbọ́n lumba ṣe àṣemáṣe kan tí ó sì ṣèṣì pa ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. eléyìí ló fa ọ̀tẹ̀ tí ó bẹ́ sílẹ̀ láàrin wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ mú lumba kúrò ní ọ̀nà tí wọ́n sì fi bàbá èkó jẹ olórí tuntun. kí wàá ní nǹkan tí ó padà ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ iron lady àti ẹgbẹ́ bàbá èkó gbogbo wọ̀nyí la ó máa fi tó yín létí ní kété tí apá kejì sinimá ẹ̀ bá jáde lórí ìkànnì yìí ẹ ṣé púpọ̀.